إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا إلا وأنتم مسلمون يا أيها الناس ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وبث منهما رجالا كثيرا نساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسولا ومن يطع الله ورسولا فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العلم الخبير السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته abẹ́lọ́wọ́ ọba ọba tí jẹ́ من àdúrà رمضان oṣù Ramadan pàápàá jùlọ ìjẹ́pẹ̀ àdúrà rẹ̀ nínú oṣù Ramadan ọlọ́run ọba ọba tí máa ń jẹ́ pé àdúrà ní gbogbo ògbà àti ní gbogbo àsìkò ni ṣùgbọ́n nínú oṣù Ramadan ọ̀nà tí ọlọ́run ọba máa ń gbà jẹ́ pé àdúrà tí ènìyàn bá ṣe ọ̀nà àrà ibì kan bẹ tán pè ní ọ̀nà àrà local government tó o bá fẹ́ mọ ní tán pè lọ́nà àrà nínú ṣe ọlọ́run ìwọ máa ké sí kó o sì máa ṣàdúrà dáadáa nínú oṣù Ramadan tá a wà ń a tún ṣàdúrà fúnra wa torí wípé má lè rò pé tọ́wọ́ bá ṣàdúrà ń rú àwọn ìjókòó báyìí nínú àwọn ọjọ́ báyìí nínú àwọn oṣù tá a wà nú ẹ̀yìn má lè rò pọ̀ lọ lásán ọ̀nà àrà òun náà ni ọ̀nà tí àwọn àdúrà náà fi máa gbà lódidi lódidi tó o bá béèrè ẹyọ ọlọ́run ọba yóò fọ ní kíni òdìdí tó o bá béèrè òdìdí ọlọ́run àfọ́nbọ́ndù ń tiẹ̀ ìyẹn ni pé àwọn nǹkan tó kún ju òdìdí lọ́wọ́ ọ̀fọ̀ ẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba onílọ́ba tí ń jẹ́ pé àdúrà pàápàá jùlọ ń lọ sọ fún wa látẹnu ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wípé àkókò tá a wà yìí a ti tó yìí bẹ́yìn bá dá wà lónìí nìkan tó sì wà bá a ti wà yìí tó bá ṣàdúrà ànábì ní yọ ọ̀sẹ̀ kan sí kọ́ sallallahu alaihi wa sallam báwo wáyé ni gbogbo wa wá pọ̀ tó báyìí mo bá sàdúrà kan nísìn gbogbo yóò ṣe àmì ìtumọ̀ ẹ̀ náà ni pé àdúrà tí mo ti wọ̀nyí náà ṣe nìyẹn ìtumọ̀ àmì nìyẹn tó bá ní yọ dáa fún ẹ tó bá ní àmì ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ ọlọ́run jọ dáa fún mi ìtumọ̀ ẹ̀ ni wọ́n fi túmọ̀ àmì lọ́dọ̀ àwọn àfáà pé màánáhù ìṣẹ́jìb màánáhù ìṣẹ́jìb nàám fúrídìí eléyìí tábà wá sàdúrà nírú àkókò tá a wà yìí tá a pọ̀ tó báyìí tá a wà náà wá ń sàmì ẹ̀ àní tẹ́mi nìkan bá dá sí ọkàn mi balẹ̀ kò yọ gbà torí pé mo ti wà nú àwọn dáná bí ròyìn wọn sallallahu alaihi wasallam ààrẹ ti tàwọn oníwàlẹ́ yìí kan pé wòlíì ọlọ́run làwọn àwùjẹ́ ń bẹ ní ẹnu òun ṣùgbọ́n ànábì ààrẹ sallallahu alaihi wasallam ó ń ló fi àṣẹ ìfẹ́nu ọwà yìí pé sí ni kọ́ rí bẹ́ẹ̀ tí mi nìkan bá dáṣà àdúrà ọ̀dà lójú pé ọgbà ní àkókò tí mo wà torí pa láàwẹ̀ ni mí tí ọba dá mi lójú tí mo bá tún dá òsì mi ọgbà ànábì wa Muhammad gbọ́nìyàn sallallahu alaihi wasallam torí di eléyìí báwo wá ní gbogbo wa báyìí káwọn ṣàdúrà kan tí gbogbo yẹn sàmì lórí ẹ̀ kọ́kàn rẹ̀ ọmọ àbàlẹ̀ ló fi jẹ́ sí pé àwọn máa ń ṣàdúrà tàbá ti dáyà àdúrà bàbá ti ń kẹ́kọ̀ọ́ lọ á tó máa ṣe àdúrà náà àbẹ̀lẹ̀ wọn ọba ọba ti jẹ́ pé àdúrà gbogbo nǹkan tó dáa tó dáa tó dáa tí nínú gbèsè ayé wa ní gbogbo wa tá a jókòó yìí ọlọ́mọdé òdi àìdá máa lọ́wọ́ gbogbo nǹkan tó wá kù díẹ̀ káàtó nínú gbèsè ayé wa àbí tẹ̀sìn wa ọlọ́run ọba kọ́ bá wa yí padà síbi tó dára ya rabbal alamin ya dal jalali wal ikram tí kálukú ń wò lọ́ọ̀ kápọ̀ Eh, ẹnìkan ò ní sáláì má máa lérò ń gbà àyàfi tó tó bá tó bọ́nu sàárè eh, bàbá kan tó wọ seventy five years àti eighty gan wọ́n ń sọ fún mi pé ilẹ̀ tó ń wo lọ́ọ̀kan yẹn o estate ló fẹ́ fi kọ́ o ah, ah, mo ti tún wò pé ah, bàbá tó yẹ pé ọ̀pá ló fi rìn seventy five years ó ti rìtáyà lẹ́nu iṣẹ́ ìjọba owó jẹ́ ní ọmọ sí jẹun nìkan ló kù ti ń gbà ìwọ́n tó rí lékọ́ láti ìgbà tó ti wà lẹ́nu tí ń gba green tó wà ní green tó wà ní yellow nísìn òtí ìwọ́rẹ́ ìtọ́bákú ní red tó wà ní green ọ̀ráyè kọ́ nǹkan kan lórí ríkàs kan tó nílẹ̀ ó ti ẹ̀dá àbálé kan ó tún ní estate lẹ́yìn 75 years ọmọ ènìyàn á máa kan náà ní gbogbo bàtà fi kó láyé èèyàn bá ti wà láyé kò gbọ́dọ̀ márùn kan kódà bó ti wọlẹ̀ kó ṣe wá sí fún tó yóò lérò ń gbà wọn náà tó jókòó lérò ń gbà rẹ àfojúsùn kálukú lẹ́yìn tó da ọlọ́run bá kó fele wa lọ́rùn àwọn àfojúsùn ẹlòmíín náà sì wà tí ó da ọlọ́run mẹ́jọ òde bẹ̀ láìláì ẹlòmíín náà máa pé àtúntò ah, bá rí báyìí sọ pé òun ò sì jẹ gómìnà tóun níjọ́ tó ń bá jẹ gómìnà báyìí ah, ara ọ̀sán mọ̀ pé ẹnìkan kówó jẹ àwọn àwọn ènìyàn òde bẹ́ẹ̀ ń tiẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́bi mẹ́sàn pé tó ń bá lówó lọ́wọ́ gbogbo ará àdúgbò ní sinmi mọ́ ọlọ́run ní olówó ń tiẹ̀ eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ láti máa ọlọ́run kó sí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ya bụ alamin olùbọ̀ wa alákùnrin ibi tá a wà lánàá òun náà ni pé mo ju lónìí lágbára ọlọ́run ká tó túká ń bíbà gbogbo ẹni tí máa ń jẹ́ yóò sùn yóò dìde lọ́ba dìlọ́ làbọ́yá wà mú Yakubu náà bọ́yá mo pé o eh, torí pé o lè wá lọ rọ́ àwọn ọmọ Yakubu wá sí ọ̀dọ̀ mẹ́rẹ̀lá ṣùgbọ́n lónìí gbogbo ẹni tí ń jẹ́ Yusuf ààyè ẹ̀yìn wò eh, ó sì mú ẹ́fídẹ́ǹsì ó wọ́n pé Yusuf lèmi náà jẹ́ bóyá o ní id card àbí kìnnìkan ẹ̀nà ẹ̀nà mùtẹ́ ń káàkiri á dàbí màpò òótọ́ ni tàbí bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ yọ̀rọ̀ pé mi mọ̀ èyí ti gbé ọ̀sọ̀rọ̀ ẹlòmíràn sọ̀rọ̀ Yusuf láti jókòó yìí nìkan pé àwọn náà ń jẹ́ Yusuf látò nílọ ìlú ilé nǹkan là ń sọ pẹ̀lú ògbọ́n ọlẹ́yìn ẹran mi létí wẹ̀ ẹ̀yìn elétò tí tẹ̀síwì bá fẹ́ fàánù gbàgbé ẹran mi létí. náà àwọn lórí ìtàn anábìwá Yusuf alayhi salatu wa salam anábìwá Yusuf níbi tí wọ́n bá dé ilé anábìwá Yakubu láwà lánàá ilé wọn náà láti ti wà náà padà á lọ́dọ̀ anábìwá Yusuf mo sọ fún ẹnu àwọn lectures tó rí kọjá wípé kámẹ́rà ti ń ṣiṣẹ́ nínú súrátù Yusuf bí tó bá ti set sí báyìí yóò ṣiṣẹ́ ibẹ̀ tán lọ́n ti parí ibẹ̀ tán yóò tún wá kó lọ sí ibòmí ilé ànábì wa Yakubu làwà alayhi salatu wassalam kí ni àwọn ọmọ ti fún lánàá kí sì ni ánsà tí bàbá fi dá àwọn ọmọ rẹ̀ lò àwọn ọmọ sọ pé tàlọ́hì أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أما بابا قالوا تالله تفتر تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين wọ́n sọ lálàá sí ọ̀rọ̀ sí bàbá wọn ṣùgbọ́n bàbá òfin lálàá sí dá wọn padà bàbá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn Yorùbá ní tí nǹkan dáa bá tẹ́ ẹ̀kọ́ kan la yọsẹ̀ ní ẹ̀kọ́ bàbá lùsí ọmọ àkọ́kọ́ kò rí ó tún lùsí ọmọ ẹ̀kejì kò tún rí ìkẹta náà tún hàn gbé ara ẹ̀ kalẹ̀ síbi ká ó lóun ò ní wálé ń tòun tí bàbá mi ò tún sọ pé máa bọ̀ wálé ọdọmọ mẹ́ta gbangba gbangba kì í sábò lákọlákọlá ó lùsí ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kódé ní tó hàn gbé ara ẹ̀ kalẹ̀ ń tún lágbàá dóòdù tó nìyẹn náà máa pẹ́ nìkan dóòdù yẹn ni pé àròlé dóòdù tó nìyẹn kọ́ wá jẹ́ sí pé bàbá yẹn ò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ìwọ náà tó nírú ṣòro bá nínú gbèsè ayé ẹ̀ bóyá gbogbo ẹgbórí ara wọn bá ń laburú dákun má fi bínú pàjẹ́ sí o irú rẹ ló nílò ọ̀pọ̀lọpọ̀ sùúrù tọ́pọ̀ jù torí pé sùúrù rẹ yìí yóò sìn ọ́ débi tọ́jà padà. ànábì àkóbá àrí ìsẹ́lámù nígbà tọ́rọ̀ rí báyìí wọ́n rí wípé kí la lè fi yanjú ọ̀rọ̀ yìí kí èsì pé kí tí wọ́n máa kara mọ́ àwọn ọmọ yìí àwọn ọmọ sọ lọ́rọ̀ tí ọ̀dá tó báyìí sí bàbá bàbá ọ̀dá wọn lóhùn bàbá wa sọ pé kọ́ọ̀lù àṣùbà sí wàhùn ní ìlà bàbá sọ ní pé iná máa aṣkú bá sí wà ní ila Allah. iná máa aṣkú bá sí wà ní ila Allah. ibi tó sì sọ̀rọ̀ gan-an nìyẹn ẹ rí i pé ọkàn wọ́n pé ẹ̀yin lẹ́mọ̀ bọ́lá gómìnà ọ̀sá pa àwọn ti sẹ́gbẹ́ kan ṣùgbọ́n wá rárá sọ̀rọ̀ fún wọn láàrin ìparí ṣùgbọ́n kì í sọ̀rọ̀ direct ó ní wa a'lamu min Allah.

ó sì wá wá ó yẹ ìdíjọ́ tí ó sọ tán ní tí ì máa lọ na àtúnjò kù wọ́n sàn wọ́n rán ẹkú jòkó oní ọ̀nà pé yẹta ẹkú kí ló jókòó sí padà lẹ́yìn yìí ah, ti ṣe mọ̀ pé tó bá jẹ́ sí pọ́ bá mara ni tó ń ni pé ah, àǹdè ńlẹ̀ máa lọ lé rẹ̀ irú ẹ̀ náà ni ànábì Yakubu táwọn ọmọ rẹ̀ pé pé wà á lọ́mọ mí náà lọ́ọ̀hì máa là á ta ẹlẹ́mú ẹlákùnrin tí kankan bẹ́ẹ̀ pé kí ànábì Yakubu ọ là fáwọn ọmọ ẹ̀tì aláìmọ̀kẹ́lẹ́ yọmọ ẹni mọ̀ kò fòkú sọ bẹ́ẹ̀ ọkàn sọ ní abala tiẹ̀ ni ó yẹ̀ sí yé olóye wípé sísọ fún yín náà ni pé tẹ́ǹjọ́ tẹ́ǹjọ́ nu sòtì sí yẹ ẹ̀mọ̀ ń pẹ́ èmi ni mo mọ tí mo rí tí mo sọ pé mo sọ pé aṣkúbà sí wà ó ní ìlàlọ́ mo mọ̀ pé àwọn tí ẹ rò pé ẹ ti kú wọn ò sí kí ni wọn ń bẹ ìdínú torí di eléyìí arábìwá yakubu alayhi salatu wa salam wọn ṣàdúrà ń bi gbólóhùn àná táwa náà láà fi ṣàdúrà ní ọdún tó lọ táà sì rí bọ́lọ̀ ń gbà wọ́n ní nàmá aṣkúbà sí wà ní ìlàlọ́ wọn ṣàdúrà ṣùgbọ́n wọ́n ṣàdúrà yìí báwo ni kì í ṣe gbogbo ẹtí ń ṣàdúrà làdúrà rẹ̀ ọgbà tí ọba lo àdúrà mo wá sọ fún aláǹdà pé anábìwá Yakubu lo àdúrà wọn náà tọ́ ọba ń ṣàdúrà kan bóyá kankan bẹ́ẹ̀ náà gbèsè ayé ẹ̀ tọ́ sáà ń lé láti ẹjọ́ ẹ̀ sáà ń pariwo pé wọ́n lọ́n sáà nà mí sáà ọ̀rọ̀ ọmọ bí àbí ọ̀ka rẹ̀ àbí ọ̀sán ṣiṣẹ́ gbogbo ẹgbẹ́ rẹ̀ ń tà ìwọ́ ọ̀tà ṣọ́ọ̀bù ọ̀fẹ̀ gbẹ̀tẹ̀ ara báyìí tí ẹ gan sọ̀pẹ́ ọjà ju ti ti wọn lọ ọjà tí ẹ kún ju ti wọn lọ àwọn ni wọn ń ta ìwọ ọta ọ̀tá ń ta àdúrà àwọn àmì kíkà kan máa gbà lu àdúrà ni ọ̀hún ta àdúrà lóòótọ́ tó mú òlu àdúrà ọmọ ilé ẹ̀kọ́ tó jáde ilé ẹ̀kọ́ gbogbo ẹgbẹ́ rẹ ti ríṣẹ́ òun ò rí ọwọ́ ń sáásá ọkọ́tọ̀ gbogbo sínú ọjọ́ kan òpin àwẹ̀ súnà tó bá ti kọjá báwọn ó tún ti gun igigere kọjá ewé báwọn ó tún gbarú ilé náà ó tún rí sẹ́ni náà ọ̀run sàdúrà ẹni ó lókẹ́ni ó lọ àdúrà gbogbo ìgbà tẹ́ bá ti tẹ ìsáàmì wọ́n máa ń pè níjẹ́ ó sáà máa ń sàdúrà bí ọlọ́run jẹ́ ẹgbẹ́ rẹ̀ sáà ń pa àṣẹ tiwọn ó ti sàdúrà àjẹsí pé ọ̀run sàdúrà ẹni ó sí kíni ó lọ àdúrà ọwọ́ àjọ àwọn ànábì ọlọ́run tàbẹ́fẹ́ ànábì wa Yakubu sàpèjúwe fún nínú ẹ̀kọ́ tó ní àrí salam àwọn lu àdúà wọ́n wá bí wá léèrè pé bọ́ọ̀wọ́ ló ti lu àdúà òun náà láyà àtò ní ó lu àdúà ní láyà àtò ní ànábì wa Yakubu ọ̀n sọ pé yáàbà níyì ìdàbù fata hasasu wàlá àtàyà tún mi rọ́ọ̀hìlá تيأسوا من روح الله من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون إنه لا ييأس من روح الله ìtumọ̀ ayà yẹn lérè sí ló fi máa bólú àdúrà alábẹ̀yà kúbù sí àdúrà tó sì mọ̀ pé àdúrà yẹn ó gbà torí pé ó ti sọ̀rọ̀ kan lẹ́yìn ìgbà tó sàdúrà kan pé wàhálà mu a jẹ́ pé mo tún ti mọ̀ pàdúrà tí mo ṣe yóò ti gíní yóò gbà wàhálà mu mí nà ń lọ màálà ẹni tó mọ̀ kó ti gbà kó wá tún wá lo àdúrà ẹ ò rí nǹkan

ọ̀ màdúrà ló ń jẹ àti dádúrà bá tó ń gbà tán ìgbà náà ga ara akọgbà náà ni pé kó tún wá máa ṣe lẹ́yìn ọ̀gbà tán oríire lélẹ́yìn jẹ ànábìwáyà kú bàárẹ̀ sọ́dà sọ̀rọ̀ sẹ́ràn wọ́n ti mọ̀ fádùn àtàwọn ṣe gbà tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n wá ní yá bá ní ẹ̀yin ọmọ mi mo fẹ́ pè yín mo pè yín bó ti yẹ kí n pè yín mi nífẹ̀ẹ́sẹ̀ yín bí yín nítorí pọ̀rọ̀ tí wọ́n sọ kẹ́yìn lánàá pé wàá lọ́mọ mi náà lọ́ọ́ máa láta àlọ́ ojú ẹ̀ wọ́n yà ní yá bàníjì wọ́n pẹ́yìn ọmọ burú yẹ

ارحموا وتحسنوا ṣùfà wá ààfin ìrìnàbú ẹwà máa lọ báyìí ó àwọn Yorùbá máa sọ pé kìnnìkan kìnnìkan ni ṣe ti kọ agége owó ni o àwọn kìnnìkan ní ṣe ti ikú agége ikú agége mọ́ sáré ẹni tí wọ́n sọ náà nìyẹn. Hmm wọ́n ìzáàbú ẹwà sáré eré epo agége ẹwà lọ nílọ lílọ tó jẹ́ sí pé ẹ lọ ẹ gbọ́dọ̀ wálé láì mú nǹkan bọ̀ kí lẹ́ lọ sí fàtà àtàtù yóò tó bàwà ẹ lọ wá Yusufu débi tí èèyàn máa wá nǹkan dé tó ń wá débi tí èèyàn wá nǹkan dé. tàhásùsù a máa gbọ́ túnmẹ̀ tó bá yá ó lè tí ó ní ìsìlẹ̀ jọ́la àti mo tí ti lọ ó ní fata hásàsù a ẹlọ wa Yusuf débi pé ẹ wà níwà àwọn Yorùbá máa fẹ́ wà ní ìwàkúwà ẹ wá Yusuf níwàkúwà ọmọ sẹ́fù níwàkúwà ọkùnrin káfà ọpá àtúmọ́tò síwájú ilé rẹ̀ wọ́n wá ní ẹ ti jí lọ ọwá ń wà ó wá wá káàkiri gbogbo òlù wọ́n wá ní jẹ́ wá wọnú sí ti rúùmù mi bóyá mọ́tò wá ń bẹ̀ náà bóyá bẹ̀ nìyẹn bóyá bẹ̀ mọ páàkì sí ti mọ̀ bóyá ọwọ́ àwọn ọ̀kú wa bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá a lérò yìí pé kò tiẹ̀ sí ti kọ́ wà láàyè kan àwọn àwàdí bẹ́ẹ̀ anabi yakub sọ pé fati ahasatu yusuf alaabi ẹ wá yusuf lọ ní wàkúwà ìtumọ̀ ẹni pé ẹ má wà lé láì mú bọ̀ bẹ́ẹ̀ bá sí mọ́ bẹ́ẹ̀ má wà lé mú fọmíṣà wà ayé bá ń wá Yusuf ọmọ mi lọ ah nǹkan ọmọ tóbi lára ọmọ tí àwọn àná tí wọ́n fẹ́ ṣe léṣe àwọn ìlú náà tún ah, bàbá wa lọ rẹ́ǹtì èèyàn mi wà pé wá bá ń wá lọ tó bá sí pé wọ́n ni ó rò pé ah, mọ̀ bá ní wọ́n wá lọ tí wọ́n bá tún rí gan wọ́n tún lè jù inú kàmíkà tó tún ju tàkọ́kọ́ lọ níbi àkúbò ṣe báwọn náà ní náà ni ọmọ náà láti kí ni ẹ náà lẹ sọ́nù ẹ wá wá lọ ó sì dáàpọ̀ bá náà ẹ ń bá ta burú ẹkọ́ jẹ díẹ̀ nù yà rẹ̀ ara díẹ̀ nù yà táwọn ń jẹ lọ náà nù bí ẹ̀fátà hassasu min yusufa wa akhihi ẹbá ń wọ́ máa mi lọ ìfẹ́ ọmọ yìí ò sí pamọ́ abánàbíwáyà kú ẹlòmíràn sọ yí pé kọjá kí bàbá gbífẹ́ ọmọ kan léjú jọmọ kejì lọ bẹ́ẹ̀ ni bí sẹ́rí àti wí nìyẹn ṣùgbọ́n ìfẹ́ tó ń wò ní ò lè kọ̀ǹtrol rẹ̀ gbà mí ní tó ṣẹlẹ̀ nìyẹn bí ìfẹ́ bá dé nǹkan tó bá dé bí nǹkan ní tí wọ́n sọ pé mo èyí ti ẹ̀yẹn lòun ọmọ sọ fún òṣèké ni òun láìsí ọwọ́ àmọ́ òfé kí ló wù ọ́ lára rẹ̀ ọkùnrin kan tó mú ìyàwó rẹ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ ọpọlẹ́ngẹ́ bí ìgbàlẹ̀ lórí ọwọ́ àmọ́ lọ ọwọ́ àfàǹkan ẹ̀ lọ́wọ́ ó tún fọ́ ọkọ̀ lọ́rùn ah, bàbá yẹn sì fáìn ó bí ọwọ́ à ń sọ̀mù wọ́n wá ń wòye pé kí ni ó rí lára ìgbálẹ̀ sasawọ̀ ìgbàdí gbègbè tọgbẹ tán pátápátá kí lórí wọ́n ní bó ṣe wọ́n yá ń dára lọ́hùn pé bó ṣe gbẹ̀yẹn gan ló ṣe kí ni lówù lówù gbígbẹ̀ nǹkan tó ń wí nǹkan tí wọ́n fi ń bú yẹn ẹlẹ́mì láìpì ìfẹ́ tífẹ́ bá ti wọ nǹkan ó ti parí ló fi jẹ́ sí pé ọ̀rẹ́ mi ká máa sọ yìí pé bóun bá ti ṣe ọ̀gá àwọn òun sì máa kọ́ ga àwọn fẹ́ràn àwọn ìwọ náà máa lò ó ara àwọn siyasa ní politics òṣèlú fún tó bá ti tẹ ọ̀gá àwọn báyìí tó bá ti tọ́jú ẹ̀ báyìí tí ọba fẹ́ lo kíní ọ̀gá ẹ má lo òfin lórí mi ìfẹ́ ní kẹ́ẹ̀sì kíní kẹ́ẹ̀ tá a bá ń lo òfin lórí ara wa ni àìní jọ ṣe ìfẹ́ láàmà lò àwọn Yorùbá náà ní ìfẹ́ ní tọ́ gbọ́ Yorùbá ń dáadáa tí ìfẹ́ bá ti wà òfin òní fọ́n wà láàmà ìfẹ́ yẹn ìfẹ́ lọ ń fi ànábẹ̀wà yàkú pẹ̀lọ́mọ àrí ìsọ́lá tó wàsálàm àti lè bú wọn ó ti ẹ̀tọ́ bẹ́ẹ̀ kó bú ànábì ọlọ́run tó bá bẹ́nu tó bá bú ànábì ọlọ́run ẹ̀ ọ̀yà àwọn tàbí náà wá jẹ ogún kínní náà lára àwọn ànábì ọlọ́run ẹ̀ ń bá bú àwọn tàbí ànábì ẹnu jẹ ẹnu sí kínní yọ ọ̀yà orí wọn jogún àwọn tàbí náà jogún eléhùn lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànẹ́lùwà Yakubu wa sọ fún apẹ́ bá ń wọ́ máa mi lọ ànábì Yakubu mọ̀rọ̀ sọ púpọ̀ ìyẹn náà lọ́fà tó jẹ́ sí pé gbogbo àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ ọba kan ànábì Yusuf àwọn náà good ní speech gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a ti kọ́rí kọjá tó bá lọ gbọ́ láwọn èèyàn lọ́hùn ó rí bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ọmọ pé ilé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn eléyìí ti wà ànábì Yakubu ọmọ ọ̀rọ̀ sọ púpọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ń bíbẹ̀ tẹ́ ní ẹ̀bá ń wá níwàkúwà kọ̀ wá dákẹ́ ń bẹ̀ tí ẹ̀bá lèèyàn wá nǹkan wàkúwà àwọn kankan wà tó gbọ́dọ̀ fún tí ó jẹ́ ń jìn wà púpọ̀ débi pé yọ rẹ̀ tó máa ní kankan tí ó tó máa sọ pé má rẹ̀ rẹ̀ ó sì kí ni alábìyà kúrò fáwọn ọmọ nílẹ̀ odò wọ́n ní wà látàrí àtò mẹ́rọ òhìlá wà látàrí àtò mẹ́rọ òhìlá ọ̀nà wà látàrí àtò mẹ́rọ òhìlá wà látàrí àtò mẹ́rọ òhìlá ẹ̀yọ́ máa mi wà látàrí àtò ẹ̀ gbọ́dọ̀ jákàn ẹ̀ẹ́gbọ́dọ̀ ìtumọ̀ ẹ̀wọ̀n látẹ̀ àtúnú ẹ̀ẹ́gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinú. ẹ̀ẹ́gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinú wà láàrín àtúnmí rúrọ̀ ìlà. olùgbọ́ mi jẹ́ ń fọ́n ní agbára kan tí èèyàn máa ń lò láyé pápá jùlọ èèyàn wọn kéékèèké tẹ̀sẹ̀ ayé àwọn kankan wà tó ti lé tí ò tètè ọ lọ́wọ́ tó bá sọ̀rọ̀ ìtínú ò ní lè bá láíláí tó bá sọ̀rọ̀ ìtínú nínú ẹni tí ó lè bá lọ wà ẹnìkan lọ sí wàhálà ìtínú kan lọ́dún méje mẹ́wàá sẹ́yìn ó wá nígbà tó ń débẹ̀ dc ah, e ní dc e ní máa gba bàbá àgbà bàbá arúgbó ìyá arúgbó àti gbogbo ẹ̀ dc ní a máa ń ṣe yẹn ó lọ wọn lọ sí nígbà tó wọn adébẹ̀ wọ́n wá rí bàbá kan bẹ́ẹ̀ wọ́n ti dàgbà wọ́n ti wá bí fifty five fifty six wọ́n lọ́wọ́ àwọ̀ pé báwo ni bàbá ewu lẹ́tọ́lẹ́ bí ti ṣe èsì ó ní ó ní nineteen sọ́ọ̀dì tìǹú lòún wà ó lóun ti ṣe lẹ́ẹ̀meje ó ti ṣe gc lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mejì òun àbá àwọn àwọn abúlé kílẹ̀ fi ṣe gan-an ó lóun òfin sí nǹkan kan ju kúrò sáfẹ̀ láti yọrí lọ. òun ọ̀fẹ́ máa ronú níjọ́ kan pé kinní kan wà tóun sí lélélélé tí ò sí kíni tí ò máa wà gbàlagbà torí ẹ̀ pé tó bá opportunity àti máa lé nǹkan tó ń lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó lé bá dákun máa lé. má ah, sọ pé kì í sọ́nà rẹ àwọn awusẹ́wusẹ́ ní ẹ má sọ pé ìsọ́nà rẹ o àwọn awusẹ́wusẹ́ ìsọ́nà rẹ lé léhun ọ̀ wá mi ń ṣe àmọ́ wá mi ń ṣe sùn máa ṣe léhun náà. Hmm. Ah. náà anábì Yakubu sọ pé agbára tí máa fún ní pé látàrí àṣú mi rọ òhìlá gbọ́dọ̀ jákà níbi àánú ọlọ́run ọba ẹ má sọ̀rọ̀ tínú ìyẹn ni pé ń tẹ́ fi máa wà lọ nìyẹn bẹ́ẹ̀ bá wá dókè tẹ́ tó mi

àyà ìfẹ́ yà ìfẹ́ gbogbo ọmọ ànábì Yakubu pátápátá ni wọ́n bá ṣẹ̀sìn Islam ẹ tí wọ́n bá jẹ́ báyìí kí ni túmọ̀ wàhálà wàhálà yàtọ̀ mi rọ̀ hìlá hìlá kọ́ ọmọ káàdùn àyà ìfẹ́ yà bà ẹ má bíọ́ léèrè ní kwẹ́sàn pé gbogbo ànábì ọmọ ànábì Yakubu sí mùsùlùmí wọ́n ṣe ẹ̀sìn Islam wọn pé ẹ̀sìn bàbá wọn náà ní àti kíni kílẹ̀ rí ìkànnì àrípọ̀ o. Ìrọ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ni pé anábì àkúbù sọ fún ọyí pé tẹ́ ẹ̀ bá wá kẹ́ ẹ mú information wá ajẹ́ sí pé ẹ ti jẹ́ ẹ ti wà náà àwọn ẹ̀sìn ní yá sùmíràn hìlà bẹ́ẹ̀ bá ti wá wà náà tó wá ní yá sùmíràn hìlà ẹ ti wà náà àwọn alqawmul kafir ó rí bí wọ́n ti mú wọn wọ́n mú wọn mọ́lẹ̀ pátápátá bí wọ́n bá bẹ́ẹ̀ sọ wípé tàhásàsù tàhásàsù tàhásàsù ti tẹ̀lẹ̀ báyìí náà ìta wáyìí náà ti tó àwọn àti ní ọ̀làtọ̀ ládé àsùmíràn hìlà Ah, tí a bá tún sílé náà tí ó bá tún fẹ́ máa rẹ̀ wọ́n àà wà láyé àṣùmí ó máa wò pé àwọn ọ̀fẹ́ di kèfèrí tọ̀ ṣẹ̀rí àwọn lè nìyẹn o sórí nǹkan báwọn ló jẹ́ sí pé gbogbo àwọn tí wọ́n ń pèyàn kèfèrí ní ìsinmi àwọn amùkàfèrú náà wọ̀n yìí wọ́n jogún rádaràdà náà látàdọ̀ àwọn aláṣejù ni ṣẹ̀rí àti ànábà Muhammad alayhi salatu wa salam kí wọ́n tó pèèyàn kèfèrí ah, iṣẹ́ ó ti lọ iṣẹ́ ó ti kíni yóò ti lọ ṣùgbọ́n àwọn ti bí mọ̀lẹ́ ara mo ti lẹ lágbájá mo ti lẹ ti pẹ́ bàbá ń béèrè pé bàbá kìíní bá ń sọ àti lẹ ti pẹ́ ní òun jẹ ṣẹ̀rí àwọn alẹ́bẹ̀ pé ṣẹ̀rí àwọn ànábì wa Yakub alayhi salatu wọ́n náà sì máa pé ṣẹ̀rí àtọ́nà fáwọn ọmọ Ísírẹ́lì káwùkú gbé jáde bá nínú Yakubu náà ní ń pè ní Israeli ní Israel ó pẹ̀ náà so ìṣẹ̀lẹ̀ àtọ́lọ́wọ́n fi rán tó gbé kalẹ̀ fáwọn ma Israeli yẹn ó lé o ló jẹ́ sí pé ọmọ gbóòrùn lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ti sin náà àwọn kìrìsìtẹ́nì ma sin náà ọmọ bá lílelíle ńbẹ bẹ́ẹ̀ nìkan bá ní pọ́blẹ́mù láyé nìkan ó ní ẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ ọlọ́run fi ń egun egun tó wà lórí bàbá rẹ náà lòun rí káàkiri tó rí kó lè pọ̀ báwọn nínú ìsìláàmù kò rí bẹ́ẹ̀ o ẹsẹ̀ bàbá bàbá ní òjìyẹ ẹsẹ̀ ìyá òní òjìyà rẹ̀ ìwọ dá wá tiẹ̀ ni ìwọ wá free o need to clean ẹ gbogbo ìgbésí ayé rẹ clean o ní wàhálà nínú ayé tiẹ̀ o ìwọ ni kó o ṣiṣẹ́ tiẹ̀ tó o bá wá sí da ìwọ ló kù sí lọ́wọ́ ìwọ pé bóyá kò lówó lọ́wọ́ wọn àlọ́ pé wọ́n ti ṣépè fún bàbá rẹ tí gbogbo ọmọ ọmọdé ọmọ rẹ ò àìmọye ẹni tí wọ́n ṣe pè fún táwọn ọmọ rẹ̀ lówó lọ́wọ́ àìmọye ẹni tí wọ́n ṣe pè fún àbújá ọmọrú tọ́gbà lẹ́nu ànẹ́bà Muhammad sọ́ra lọ wá wọ ọmọ tó jáde fún ẹnkìrìmọ̀ sí ibùnà àbí jahal jagunjagun Islam tàbí alálùbáríkà tó wúlò ju nǹkan míì lọ nínú àwọn tàbí rọ́bì aláwọ̀ àìní èpò tí wá egún tí wá sọ̀kalẹ̀ tó lè lẹ́yìn ànábì wa Ibrahim alayhi salam kèfèrí páálí ní bàbá wọn ègún eh, eh, náà ti wá àti tí wọ́n tí kèfèrè ọ̀gbẹ̀tò gan látọ̀dọ̀ ọlọ́run eh? ó ti gba ègún látọ̀dọ̀ ọlọ́run ti kèfèrè tó ti bẹ́ẹ̀ náà bàbá wọn kèfèrè paálí ni wọ́n anábì Ibrahim yẹ́ ṣe tí òun náà máa rán ègún káàkiri dámi lóhun anábì Muhammad sọ́rọ̀ bàbá wọn yẹ́ ṣe mùsùlùmí àbí àwọn náà ti máa rí ègún ibi wọn náà wo bàbá ìwọ náà wo ra rẹ babaláwo bàbá tiẹ̀ náà àbí tó ti ìdí bàbá rẹ̀ òde babaláwo bàbá rẹ̀ ń lọlé aláwo ìyá rẹ̀ ń lọlé yẹ̀wò ìwọ náà lọ́wọ́ di àfa àbáyé lọ́wọ́ di ẹni tí ń pe báyìí ló fi jẹ́ sí pé sẹ̀rí àtọ́lọ́ ń fẹ́ràn àdébọ̀ ni ò fọ́ wá ara náà ni pé ní wà láà eléwọ̀n báyìí a ti rí bí ànábì wa Yakubu ṣe lo àdúrà àdúrà ti gbà tó ń ti bẹ́ẹ̀ wọ́n á ní ẹ dìde ńlẹ́ ìdààbò ẹ̀yà ṣiṣẹ́ wọ́n ṣe sábàbí níta fẹ́ sọ fún wa pé olú àdúrà ni pé kò ṣe sábàbí àdúrà ti gbà tẹ́lẹ̀ fún ànábì Yakubu tó ń ti bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe sábàbí wọ́n ní ìdààbò ẹ lọ ìtìlélọ́lásán fata hasasu ìntẹ́tùn lò gan irinṣẹ́ ti ẹ lọ ẹ má wá ṣúẹ́ṣúẹ́ kí wọ́n pàgbà àti gbẹ̀ta wà sọ ẹ̀sẹ̀ ẹ wá níwàkúwà ó tún wá kí wọ́n mọ́lẹ̀ pé. wọ́n dáa ayuha al-muslimun ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àgbààgbà ẹ̀yin àgbà ẹ̀yin àgbà tá a wí kì í sàgbà tí yorùbá o ẹ máa pe wọ́n máa tún pè ẹ̀yin àgbà ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ náà kó lè bá yí ara rà torí pé tí láfùlù bá ti jẹ́ mójúmọ́ lò báwọn èèyàn máa sá fún náà díẹ̀díẹ̀ abánẹ̀yìn àgbà wọ́n pè ah, àwọn àgbà ńlẹ̀ Yorùbá àwọn àgbà ayé ní wúrọ̀ ọ̀dà ẹ̀yin tẹ́ ẹ ti dàgbà tá a bá lẹ́yìn tẹ́ ẹ dàgbà àwọn Yorùbá wọn èyí lò síbi ìlòkulò ń tẹ̀ ẹ̀yin tẹ́ ayọ́ àlùkìbá ẹ̀yin tẹ́ ẹ ti dàgbà ayọ́ àṣàbáàbù ẹ̀yin tẹ́ ẹ tẹ̀ ń dàgbà lọ́wọ́ ẹ̀yin náà tẹ́ ń dàgbà lọ́wọ́ àtọ̀dọ́ àtòmídà lọ́kùnrin lóbìnrin àtọmọkùnrin lọ́kùnrin àtàgbàlagbà lọ́kùnrin àtàgbàlagbà lóbìnrin ẹgbọ́ ẹ máa lo sábàbí o lílo sábàbí náà ni ó jẹ́ kí ó jẹ́ kádùá rẹ̀ ó gbà tí ó bá ti lo sábàbí àdúrà rẹ̀ ó takú kalẹ̀ ni o. bẹ́ẹ̀ni sẹ̀rí àìsínáàmù sọ fún Áfíríkà máa gbára lọ́lọ́run ká máa ṣàdúrà bẹ́ẹ̀ náà ló tún ní ká máa lo sábàbí. لم يعرفوا ó dá àwọn onímọ̀ tí wọ́n fún tàwákùl dáa ń pè ìgbára lọ́lọ́run sàdúà sàdúà sàdúà tí wọ́n fún ní definition wọn ò kọjá wọn ò fún ni definition láì má mẹ́ńsàn yí pé ká lò sábàbí wọ́n wá pé wọ́n ni àwọn máa lè àyà wọ́n ni àtàwákùlù huwa al-i'timadu máa ẹ̀ ǹkan pè ní lọ́hun kágbára lọ́lọ́hun náà ni pé ká fọkàn sọ́dọ̀ ẹ̀ fífọkàn sọ́dọ̀ rẹ̀ náà ará fífọkàn sọ́dọ̀ rẹ̀ náà ni pé kó wá ṣe sábàbí ọlọ́run fẹ́ àti sábàbí inú ọlọ́run dùn sí ká ti sábàbí torí kí ló sábàbí sí ọ̀tọ́ bá rẹ̀ sí pé kọ̀fẹ́ àti sábàbí ni kò ní dá sábàbí ẹ̀ máa ń ṣàdúrà ọ ṣàdúà ọ wà lo àdúà pẹ̀lú pé kó ṣe sábàt náà. ya ọwọ́ rí nǹkan ẹni tó lẹ jù nínú ènìyàn nínú ọkùnrin àti obìnrin ẹ̀dàkùn ẹ̀dá mi ta ni ta lọ lẹ jù àbẹ́yìn ọkùnrin ọtún wúwo lẹ́nu yín ọkùnrin ni. ọkùnrin ni mo ti bá ọkùnrin ni kọ́mọ́ yẹ pé ẹ̀yin náà lẹ náà obìnrin lọ lẹ jù láàrin ọkùnrin níta bá ti ń sọ̀rọ̀ agbára àní hmm. eegun ọkùnrin pọ̀ ju mélòó leegun ọkùnrin àfọ ní àfá nítàkì mélòó leegun ọkùnrin mẹ́sàn obìnrin ńkọ́ méje mọ̀lẹ́tì kà ṣe àyà ni àbádìí eegun ọkùnrin mẹ́sàn-án eegun obìnrin méje bá a ṣe máa gbọ́ nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ sí pé àwọn tí wọ́n kun èèyàn kalẹ̀ tí wọ́n wá kà á pé ilé ilé ilé ilé tí wọ́n wá sọ fún wa àyè sọ pé wọ́n ti fẹ́ lórí ẹ̀yìn ṣùgbọ́n Yorùbá ò kun èèyàn kalẹ̀ wọ́n kàn sá gbọ́dọ̀ jẹ́ máa wí náà ní pé mẹ́sàn-án eegun ọkùnrin o méje ló ẹni tí wọ́n sì fẹ́ mú jáde náà ni pé eegun ọkùnrin le ju eegun wọ́n mọ̀fin nọ́mbà sí mọ́tò bàtẹ́rẹ́rì. Hmm. Ah, náà ọkùnrin obìnrin lẹ tàbá pé ọkùnrin àti obìnrin ta lọ́lẹ̀ obìnrin lọ́lẹ̀ ọkùnrin lágbára ju obìnrin lọ Maria tó bí ànábì wa Ìsá alayhi salatu ọ̀lẹ́ ni wọ́n nínú dídá tọ́lọ ń dá wọn èyí ẹlẹ́ẹ̀kejì àsìkò tọ́lọ ń tún wá tún gbàdúrà wọn tán wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ ni tóbìnrin bá ṣẹ̀ṣẹ̀ bímọ tẹ́wọ̀n fi ọ̀lẹ́ ń gorí kínú ọ̀lẹ́ ń gorí ọ̀lẹ́ ni ẹ o obìnrin fúnra ẹ̀ ọ̀lẹ́ ni ó tún wá ẹsẹ̀ bí mọ́tá wọn náà wípé ah gbogbo ẹni tó ti níyàwó ló lè ẹ̀yin àwọn ọ̀dọ́ ń wù mí wẹ́ ẹ̀yin ò tí ì níyàwó ẹ̀ tí ì mọ bí ṣe ẹbí orí ah, ìyá rẹ tó sábìmọ kan lé ọ̀sá rí bí ń ṣe àwọn ah, ọ̀dà mọ̀ yẹn náà gbogbo ọkùnrin tó bá mọ̀ pé tó bá róbìnrin tó bímọ rí ọmọ bí ṣe rí kò yí sí rárá ọlágbára wọn nígbà tí mẹ́ríà bímọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ tó jẹ́ kí wọ́n sọ wípé àdúrà ti gbà kò ní ìdíkò òṣìṣẹ́ mọ́ tuntun bẹ́ẹ̀ ọlọ́run tó ní pa á láti ń pé àmọ́ fẹ́ fún ọ lóúnjẹ tó jẹ àdúrà rẹ ti gbà kó tó lóyún láti ń fún ọ lóúnjẹ كلما دخل عليها زكريا وجد عندها nígbà máa jẹun nígbà máa jẹun nígbà wá dá ayé ìgbà tó jẹ́ sí pé kò tí ẹyẹ kó ṣiṣẹ́ gan tó ń ti bẹ́ẹ̀ Mariam twenty five and twenty six ọlọ́run ọba sọ fún mi rí àpé wa ó dín. النفخة تساقط عليه رطبا جنيا kí ni ọmọ ṣe fàkúrí wàṣọ́lì wàkọ́rì ní àìnà oríta tó ń ti bẹ́ ara ní ìwọ mẹ́rẹ́ à á ah, lò sábàbí ni àdúrà ti gba ṣùgbọ́n lò sábàbí wà ó sí ilẹ̀ ọya méjìun ìwọ gan tó jẹ́ ọkọ̀ léegun mẹ́ta tó pèrè ààrẹ yìí gan bọ́ bá dún níbi ọ̀pẹ tó ọlọ́ọ̀ fẹ́ máa mì ìwọ ló mì ọ̀pẹ àmì ó fẹ́ mì ọ̀pẹ pé kí èso oríire ó fi jábọ́lẹ̀ tí kíká súnú lẹ́ẹ̀kú lé nǹkan ó ò lé mi ìwọ sì mọ̀ pé egbò tiẹ̀ ọlọ́bàá ọlọ́bàá yìí egbòogi tó bá ya kàtàkàtà ó sì ń mì díẹ̀ ju egbòogi tó jẹ́ sí inú ilẹ̀ ní lọ́lọ́ lọ́kọ́lé kálé ń lọ́dọ̀ àwọn ní kílẹ̀ máa pè àwọn àgíríkì títí tó bá yẹ pé rúùtù ẹ̀ máa lọlẹ̀ ní sìn ẹni tó wo kó tó gbọ́ pé atẹ́gùn ká fẹ́ ó gbé ọ̀pẹ ó wó lulẹ̀ ó sì ṣùgbọ́n ìmọ̀ yegi tí atẹ́gùn ṣe kí ni tó wó dànù torí pé egbò rẹ̀ máa ń fẹ̀ ní máa ń pa kẹ́tàn báyìí igi tí ò sí mi bá lágbára ọlọ́run á sọ pé wọ mẹ́ríà wàhóòdì ìlẹ́kì. Ayáyá méjì ọ̀pẹ kí dàbí dùn ó lè bá jábọ́. Ó náà sí lọ bẹ̀. Ọya ọwọ́ náà fọwọ́ ọ́ sí bẹ́ẹ̀ náà ní sábà bínú. Ṣé ń tẹ́ ní o ṣe ń sábà bí tọba sàdúrà tán? Má gbára ládùúrà nìkan. Ọwọ́ afọwọ́ kùn ó náà wá ṣe ó náà wá. Ó sá tiraka bí o bá fẹ́ ìwé náà gbìyànjú tiẹ̀ ṣùgbọ́n ṣe kí mi igi omi o ṣùgbọ́n ṣùgbọ́n níta ní ọjàbọ̀ ó ṣe kíni ọjàbọ̀ orí nǹkan ó lu àdúrà gẹ́gẹ́ bí anábì Yakubu náà ṣe lo àdúrà ó wá anábì ọlọ́ni ẹ lo àdúrà àkàrà hmm. yìí láti máa fẹjú eléhùn hmm. ṣùgbọ́n lọ́mọ yìí pé ọgbọ́dọ̀ lu àdúrà àyà lu àdúrà ni àyà tòní ká ń túmọ̀. Hmm àyà lílo àdúà eh, pé sisi sábà bí kí àdúà rẹ ó lè bá gbà eh, ó ní fákúlé yìí wá tọrọ mi. ọlọ́wà ni máa jẹ gbogbo ẹ̀ sì máa mú gbogbo ẹ̀ kó o sì máa dán láwọ̀ láfàkùbà tí gbogbo ń dábàá jẹ dábàá mú lójú èèyàn máa ń dán sí o ṣùgbọ́n eléyìí àjẹdánjú ló pẹ̀ hmm. kò ní ìdí tí ẹ̀ fi para cream onídìí kírìmù mọ́ kò sí nídìí tìró pé tójú èèyàn bá ń lé tìró wọ́n fẹ́ kó ní ìtìdá àwọn àdọ̀tí ìjọkọ̀ jáde wọ́n kọ́ lórí àìnà ah, tó o bá ti ń jẹ́ ojú ọmọ dán olùsábàdì lẹ́yìn bàtò ṣe àdúrà sí wọ́n mímọ́ aṣáfẹ́lẹ́ mo rò pé ti yí abáṣe làdúrà báwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí mo sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan tó ń fẹ́ ìdá sáńtọ́ sáńsàdùà tó ní ọgbà lọ sí sábàtì mọ́sànlẹ̀ ẹ̀kọ́ mọ́ máa tètè dé ẹ̀kọ́ ojúmọ́ kọ̀ọ̀kan máa ha lójoojúmọ́ máa máa rí lọ́sọ̀ọ̀sẹ̀ máa hátọ̀sọ̀ọ̀sẹ̀ náà papọ̀ mọ́ rẹ̀ bú mọ́jà jẹ yóò jù mọ́ mọ́sàsùn jù àwọn tí ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n nífẹ̀ẹ́ ẹ̀kọ́ tó nǹkan náà má ti jú láti béèrè ní tí ò yí ọlọ́dọ̀ ẹni tó kéré sí ọ. tọ́ ọ bá ti gbogbo ń tà sọ fún ọyìn ò fèèlì mọ́ ọ. ẹ ṣùgbọ́n máa ṣàdúrà mọ́ gbára lé sábàbí bákan náà ìpé àdúrà lọ gbára lé wọ́n á mọ̀ pé sábàbí náà ara kí ni ara àdúrà kò jù bá náà bẹ́ẹ̀ náà ni wọ́n ti jẹ́ sí pé ọ̀tà máa wò náà òye sí ó rí fún olùdàdúrà ni bẹ́ẹ̀ bó ti wá lọ nìyẹn ọlọ́run kò sí lé dáadáa fẹ́ nípa kàwá náà nínú àwọn nǹkan tá a pè lánàá tí a mẹ́ńsàn lánàá òun náà ni pé ẹ̀lẹ́dàá hmm. òun mo ti bá yín dáhùn bí ẹ̀ ń bẹ̀ lánàá ṣùgbọ́n máa gbọ́ lẹ́nu ẹ̀yin náà torí àwọn tó jókòó ńlẹ̀ yìí olóye pọ̀ ńbẹ ẹ̀yin àfa ńláńlá ẹ̀yin amòye pọ̀ ńlẹ̀ wọ́n ní ta ni àdáwò tí ẹ̀ pọ̀ jùlọ láàrin bàbá àtọmọ ojú ní tí ànábì Yusuf ń tójú wọn rí àìsàn náà ànábì wa Yakubu náà ó ń tójú tí wọn náà rí bójú èèyàn méjì bá sì rí àtàyẹ̀wò ra wọn pé ta lọ ga ju ti ẹnìkejì ta wá ní ojú ẹ̀ rí jù ní àwọn méjèèjì ta ni mùsíbà rẹ̀ lágbára jù tí bàbá ní àbọ̀mọ́ tọba sọ̀rọ̀ ọ̀sọ̀ dí o tó mo rò pé kí n fi ẹyin lẹ́nu bí o bá ṣe wí tọ́ ní àìníwá àìsàn ayáma káńsó ánsà náà ni yóò gbẹ́gbọ́ anábà Yakubu ni fìtínà ti ẹ̀pọ̀ jù ní àdẹ́wò sí ẹ̀lágbára àwọn sábà bí tó fà tá a bí sábà ipọ̀ ṣùgbọ́n mọ́kànmú méjì wà méjì nǹkan akẹ́tọ́ tó fà lábẹ́ rẹ̀ pọ̀ ọjọ́ jẹ̀ sí lọ ẹ máa wò pé Yakubu bò ẹ̀wọ̀n anábì Yusufu wẹ̀wọ̀n yakubu ọwẹ wọn o lè wà án wà án nìyẹn láti ni ó ti tó ọmọ òkú ti tó ẹ láti sọ pé ah! làdán wẹ̀ tọ́ wọ́n jù ní ju ẹni tí wọ́n ọ lọ kú dànù ẹni kankan ojú wọn kankan ẹ̀sùn ti di wọn alákọ̀ọ́kọ́ ó di one Ah. obìnrin náà fi ojú wọn rí nílé ọ̀gá wọn obìnrin náà ó fi ọba wọn kò ó pẹ̀lú wọn pé ṣe ni ṣe ok kan tó nìyẹn anábì Yakubu sáwọn ríwẹ́ ríwẹ́ ó ti zero odidi ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni anábì Yusuf pass through tí a ti rí kà pé anábì Yakubu lọ rú sọ́dọ̀ àti ọ̀sẹ̀ náà ilé máa bú bá ń pè yẹn àná àdánwò mẹ́tẹ̀ẹ̀ta lóòótọ́ ṣùgbọ́n ìtọ́ bá ànábì àkúbò ju mẹ́tẹ̀ẹ̀ta lọ. ẹ ẹ ní mo pé bó lẹ́sìn wá sí ọ̀yá kéwú ká gbọ́ àjẹwà. àjẹwà àkúbà ẹ̀ ń àkúbò ń tiẹ̀ pọ̀ ju. كلا فا على قفا أن الأب والأم يحنان إلى ولدهما يحنان إلى ولدهما إلى ولدهما حتى منهم إليهما هذا وإذا فقد فقد أحدهما الآخر فالوالدان هما الأكثر تحصرا وني أباسيا عوان ومنكو ọ̀rọ̀ ọmọ lé àyà ju bí ọmọ ṣe máa ń kó ọ̀rọ̀ àwọn bàbá rẹ̀ láyà lọ. ọ̀gá iléèwé lọ́jọ́ pé àbí ẹni tó ti bímọ mẹ́rin tàbíjúwe àwọn èèyàn náà tó jókòó àwọn tó ti níyàwó tó ti bímọ. wọ́n pọ̀ ń bẹ̀rù ah, ah, bàbá kan ló ah, pé tí wọ́n bá sọ fún yín pé láàrin wákàtí mẹ́ta ó tún ti pọ̀jù báwọn ó lè ro nǹkan kan láàrin wákàtí mẹ́ta kọ́ ọ̀mọ́ àti ọmọ kan bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ kí wọ́n wákàtí mẹ́ta yẹn tó pọ̀ wọ́n bá lọ bá wọn ìyá ìṣẹ́jú ìṣẹ́jú ní àwọn yẹn wọ́n bí obìnrin kan léèrè pé nígbà tí wọ́n ẹ̀ ń jà nígbà wọ́n bá ń nínú ilé àbí lẹ́yìn ìrún àti nǹkan máa ń gbà mo ní ọkọ̀ gbogbo ayé ọmọ àwọn olùmọ́sàdúrà fún mọ́ wá ní tọ́jẹ́ kẹ́ mọ́ ìjà náà nìyẹn ó fún lẹ́tẹ̀ ẹ̀yìn ọmọ ń bù ní wọ́n ti mọ́ ni branch yìí ti wá ló ti wá gan nítorí wá láti náà ni sábàbí ọmọ náà àwọ̀wá sàdúrà fọ́pọ̀ àà yà tètè lọ́mọ sí mẹ́tọ́ bá ti bẹ̀rẹ̀ báyìí ìjẹ́ ayé ó sì máa tán díẹ̀ díẹ̀ ẹ̀mí ní bọ́yọ́ lọ ń fi ara rẹ̀ jọ náà ní pé ọ̀sí dáadáa máa sàdúrà fọ́pọ̀ rẹ̀ lórí ọ ìpìlẹ̀ náà ní wípé bàbá àti ìyá wọn a máa fẹ́ràn ọkàn wọn máa fà mọ́mọ́ ju bí ọkàn bàbá àti ju bí ọkàn ọmọ ṣe é fà mọ́ bàbá gbogbo ẹni tó wá lé ẹ̀kọ́ ní ìsìn ẹlòmíràn wá láti kàfàǹṣà náà yín ẹlòmíwá láti Kogi ẹlòmíwá láti Naija mẹ́nà àwọn ọ̀nà tó jì tó jì fẹ́ ti wáhùn ẹni tó sì wá ń tòsí náà kọ́dà tó wá láti ìlú ogun mẹ́nà àbí fọ́ǹtì lẹ́ ń pè ọmọ yìí gba bàbá rẹ ti máa ń pè ọ àbí bàbá bàbá ọba sì pè ìyá ń kọ ìbáwọn ni ó ń pè ọ ìwọ kò ń pè wọn ẹni mo ti gbó ọ̀rẹ́ mo ní kí n pè ọ náà ni bàbá ó pè àdìyá mo ti gbó wọn ti pẹ́ náà ni kò ní nǹkan kan tó fẹ́ bọ̀ sọ ẹni pé mo fẹ́ gbọ́ ohun ǹjẹ́ òun ni wọ́n ń sìn yẹn tó o bá ní nǹkan kan tó o fẹ́ gbà o ní fẹ́ rántí bàbá àdìyà Allahu Akbar ló fi jẹ́ sí pé Kùránì máa dáa púpọ̀ sẹ̀rí àìsíláàmù máa dáa púpọ̀ ìwọ bàbá tó máa rí òkè òun lùsí ọjọ́ ọ̀la kò síbi tí ó ti mọ aráìtì ẹ̀ kò síbi tó ti lè mọ̀ á kò sọ́nà míì tó lè gbà àmọ́ kò sábùjá ní kíni lọ́rùn ọ̀bọ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀sẹ̀ míì gan kò lè mọ̀ mbẹ́ kí ni bẹ́ẹ̀ nù wé wọn tí ó máa ń sọ ráìsì òbí à nǹkan kún inú ṣẹ̀rí àtọ́lọ́mfẹ́ràn nẹ́bí sọ̀rọ̀ làásọ̀là wo òbí tó máa rí òkè ó sọ nǹkan nù tọ́ọ̀ bá tiẹ̀ torí ọlọ́run sí ó tiẹ̀ kó torí ara rẹ̀ sí tọ́ọ̀ bá ń sọ pé torí kọ́ máa ló lè bá mẹ̀sìn ọlọ́run ó yẹ kó o sọ pé kọ́ lọ kíkó lè bá mọ́ ọ́ ó lè máa òbí rẹ o àbíkọ́ kí sẹ̀rí àyè tọ́bà wá fi náà kọ́ máa rìn máwọn kọ́ máa gbọ́bi kan ti ń ṣe ní gbogbo gbà yóò jẹ́ kọ́ ọmọ òbí rẹ̀ ìpìlẹ̀ ni wípé bàbá àti ìyá ọkàn wọn máa ń fa àmọ́mọ́ ju bí ọmọ ṣe máa ń jẹ́ pé ọkàn rẹ̀ máa ń fa àmọ́ bàbá àti ìyá tí ó wà fáyí. Ìwọ́ wá wo ẹjẹ́ ká jẹ́ òkágbéjẹ̀ òkágbéjẹ̀ bá máa pé ojú bàbá rí ju ojú ọmọ lọ. ẹ ala meji wo ààyè méjì ẹ jẹ́ ká wo ọ̀nà méjì ààyè àfa nínú gbèsè ayé Yusuf alayhi sara wa àwọn ti lẹ́yìn ìgbà ti ma àwọn tó ti dá àwọn ọba kan rẹ̀ sẹ́mà pé nígbà tó ní àwọn ọba kan rẹ̀ mọ̀ náà ló fi mọ̀ pé bàbá àwọn bẹ ní ayé wá wò àkọ́kọ́ ní àkọ́kọ́ pàdé tó wọn àtàwọn ọba kan rẹ̀ kọ́kọ́ pàdé ní Egypt ní aya 58 nínú sọ́ọ̀tù Yusuf tètè máa ń sí báyìí náà mọ́jọ́ kalẹ̀ wà lánàá ní aya 58 nínú sọ́ọ̀tù Yusuf nípàdé àkọ́kọ́ tó wọn àti àwọn ọba kan rẹ̀ kọ́kọ́ pàdé bọ́ọ̀dẹ̀ ti rí wọn náà ló ti dá wọn mọ̀ pé àwọn ẹ̀gbọ́n mi nì ọ́dẹ̀ ti mọ̀ nípa bàbá wọn pé bàbá ń bẹ ní ayé ìyá náà ń bẹ láyé máa wò kí ni ànábì Yusuf ṣe ń jọ́nà máa gbọ́ bọ́lọ́run ti dáálẹ̀ ọlọ́run sọ pé òun mọ̀ wọn àwọn ọmọ jọ́nà so nígbà tí wọ́n wá mà tó ń mà wọ́n táwọn ọ̀mà ṣe mọ̀ pé tó bá jẹ́ sí pé ọkàn rẹ̀ fáàmà bàbà àti yẹ́ tó bá ní ìlú àti kẹ́nẹ̀ àlọ́ àti gbà yẹn kí lẹ́nu ànábì Yusuf wá sí ó ní wà nígbà tó wá fún wa ní nǹkan tí wọ́n bá wá ó fún wa lóúnjẹ tí wọ́n wá rà wọ́n kó wọn á máa lọ wá sọ pé. ọ̀rọ̀ àtúnyẹ̀ ìyá ti ń lákòó ó ní gílẹ̀ sí bàbá àti àtẹ́gbẹ̀ kan ọwọ́ ayé àtọ́dọ̀ àbúrò ẹ̀ ọ̀la túlé ìrìnàfin wọ́n lójú kòrò pé àyàdà ọ̀nà àmì òfè níta mínú bìrìtìyà bí àbí ìhìn kò wá lọ́dọ̀ wọn pé bá mú bàbá yín wá ó sì ṣe é ṣe bẹ́ẹ̀ náà kó pé ìní fún yín lọ́jà àfi kẹ́ mú bàbá yín kò sí yàtọ̀ sí bàbá ọmọ mọ̀ ní bàbá sọmọ àtọmọ sí bàbá má fi wéra wọn àwọn ọmọ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí gbogbo òbí má máa expect pé bó ṣe ṣe wàhálà lórí ọmọ rẹ lọ́mọ rẹ ó ṣe wàhálà lórí ẹ̀ tó bá expect ẹ̀ ò sí láyé ìkọ̀ wà tó bá yẹ lọ wà ọyẹ kọ́ máa mọ̀ yìí pé ìwọ ló ṣe jù fọ́mà ọmọ ọkàn ṣe ìjọba lè ṣe ń bẹ́ ni torí nǹkan bọ̀ tó ilé òun báwọn ìpàdé àkọ́kọ́ nù nípàdé ẹlẹ́ẹ̀kejì Egypt náà ni ní àyà 69 tó sí kòránì ẹ̀ wọ́n lọ o wọ́n sì mọ́ ọmọ wa wọ́n bá bùrò wa wọ́n sì bá bùrò wa sí àwọn pé kí ló tún kù náà gbà náà nítòkù náà ni pé kó náà kọ́ sáré lọ kó bóyá ẹja àjọ a máa lọ sí kànáánù báyìí kálọ̀ owó bàbá wa àti yá kí ni ó tún wí nípa tó tó pàdé àwọn ọba ká ẹ̀ nípàdé ẹlẹ́kejì àyà tuntun kò sí àwà ilé ìyàbá o àwà ilẹ̀ yìí akọ̀ ọya fa àbúrò ẹ̀ mọ́ra àwà ilẹ̀ yìí akọ̀ ọ̀dà kẹ́mẹ̀ olùbà pé kọ́ọ̀lù ana ahu kàfọ́lá tọ́lẹ̀ tàbí ìmọ̀ kánú láàmàlú orin kan àwà ilẹ̀ yìí akọ̀ fàlátàbítà yìí kò tí ìbílẹ̀ rẹ̀ gbé dákun bò láti ní àti ẹbò láti lọ bá bàbá àti ìyá wa ó tún wá ń sọ̀rọ̀ pé fàlá tábẹ́tà yìí ti bí máa ṣàánú lẹ́yìn wá gbaná fún mọ̀dábàrà kẹfà ànábì Yakub ànábì Yusuf wá lọ ronú pé kí lọ gbẹ́ ẹ̀wẹ́ ẹ̀wò ní ti dá ọmọ àbúrò mi tó wáyé tí ò fi ní padà sí ilé má kò plan pé báwo ní ti mú bàbá mi wá ní orí nǹkan bá ọ mọ́sálà ń bẹ́ ń bẹ́ náà díẹ̀ díẹ̀ láti padà tó bá yá ó lè má jù ní mọ́ lórí ọjọ́ ti lọ wọ́n ni wàhúnà mọ́sálà. orí nǹkan èyí tí anábì Yusuf ń dánwò láàrin àrí sọ́lá tó sọ́lám nípàdé àkọ́kọ́ wọ́n ni wọ́n má burú wọn wá wọn sọ̀rọ̀ bàbá àti ìyá nípàdé ẹlẹ́ẹ̀kejì wọn sọ fún ọfà àbúrò mara ni ó plan bó ni àbúrò ti ní padà pẹ̀lú àwọn ẹ̀gbọ́n òun mọ́ ṣé gbogbo ń dára bí Yusuf ń ṣe pẹ̀lú pé ó tún dábà ní amín dùn ó sílé kò tún jẹ́ kó padà lọ́lé tí ànábì Yusuf ọmọ pé ìbànújẹ́ bàbá àwọn ó ṣe kí ni yóò tún pọ̀ sí i bẹ́ẹ̀ wàá mọ̀ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bọ́ bá fẹ́ máa dájọ́ ń bẹ̀rùn ọ̀ṣẹ̀jọ́ dá Eh, ọwà dákẹ́ ọwà sọ pé kí láńtà mẹ́ẹ̀ láṣáṣà kò sí èméjì anábì Yusufu mọ̀ pé bàbá yìí ọ̀pọ̀ sí látara yìí pé mo dá àbúrò ẹ̀ dúró wà nàbí yún ádàbù ni hmm. ọwà sọ pé no ntí anábì Yusufu ń ṣe láàrin lọ́wọ́ kì í ṣiṣẹ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn mọ́ hmm. iṣẹ́ anábì ànábì ọlọ́run ò sì ní sí nǹkan àti kọ́nà wọn sọ fún pé báyìí ni orin kódà kọjá sí pé ìnira ń bẹ ń bẹ fún àbá rẹ àti ìyá rẹ èyí tí mo ní o ṣeun lọ́gbọ́dọ̀ sí kọ́bọ́dọ̀ tako ló fi jẹ́ sí pé àṣẹ ọlọ́run àtàṣe òbí wa tó bá pàdé ara wọn èwo láàmú ní ti ń sẹ ànábì Yusuf láàrin ni ọ̀bọ̀dọ̀ sọ wípé ọkàn rẹ̀ ò sí lára bàbá rẹ̀ ọkàn rẹ̀ wà ń bẹ ṣùgbọ́n bóò ló ṣe wà tó ṣé fi wéyìn tí no a ẹ̀yìn láàrin wa máa sọ wípé ṣé ìfẹ́ tí ànábì Yusuf ní sọ́mọ ìyá rẹ̀ náà tó tún pọ̀ ju ìfẹ́ tó ní sí abájú ẹ̀ lọ eléhùn míì tó léléhùn náà naam mọ́ á bí ọ léèrè pé ọmọ pé ọmọ pé tó bá yẹ pé Yakubu lọ́wọ́ láàyè Yusuf ǹjọ́ yẹn á kì á sí rẹ̀ báyìí ó ni anabi yakub tó bá gbọ́n lọ́wọ́ ànípò tí ànábì yusuf wà níjọ́ náà kí ẹ̀ tó ń sì wá yusuf tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá gbọ́ pé ẹnìkan wá tó jẹ́ pọ́ tí yusuf wà so lérò pé yakub ọ̀ dàkẹ́ nǹkan ní mi ò kódà kàámú sókòtò kàámú kìnnìkan yusuf báyìí yọ ma lọ ṣùgbọ́n òun ò lè ṣe sùúrù mẹ́tẹ̀ẹ̀ta hùn ànábì Yusuf wá ṣe sùúrù àkọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ń bọ̀ wá tó gẹlẹ́ kẹta ló tó wá sọ yìí pé ẹ lọ gbé wa ah bàbá ò ní kí ẹ lọ gbọ́mọ wa bàbá ò lọ wọ́ ọmọ ẹ o wọ́ ọmọ yẹn ni má bò ń wọ́ ọmọ pé ọmọ ọlọ́wọ́ bá forí jìn wá bó ṣe rí nìyẹn. Allahu Akbar ah, ó rí ẹwà Islam ń parí padà ọjọ́ ti lọ eh, eh, eh, ah, bóyá fẹ́ dùn bẹ̀rù nítorí àsìkò kálá iná hu láì anábì ah, àkúbò lè ṣe lùsùrù tí Yusuf ṣe mẹ́ torí bí bàbá lòun ọmọ ni Yusuf ń tiẹ̀. yà ronú ti dada hada bẹ́yìn ẹ̀dùn wàlídẹ́yìn èyí láàrin ọmọ àti láàrin ọmọ sí bàbá àti bàbá sọmọ ẹni àlàsọ̀rọ̀ Eh, masala tó wọn bẹ̀rẹ̀ bóyá yóò dọ̀la ń tẹ̀ òkè ni masala náà kàkà gbọ́ káwa máa tún bẹ̀. gariza hmm. gariza àyàfínà ìlà àfihàn ṣàkí àṣà ǹjẹ́ lọ́wọ́ nù níṣẹ́ ọmọ ìdí ènìyàn pẹ́sàn nù táàmà dáhùn rẹ̀ lọ́la inṣàlá sọ́wọ́ nù àdámọ́ ọmọ ìdí ènìyàn wípé kọ́ máa kọ́kàn rẹ̀ ọ̀fà máa fà mọ́ ọmọ yẹn ọmọ bàbá ọmọ ìyá rẹ̀ kọ́ wá kọ́kàn rẹ̀ ju àwọn òbí ẹ̀ lọ fọ́wọ́n ní oníṣẹ́ ọ̀tọ́ lọ́nà dámọ́ mi question ní ìsìn gbogbo àná lálágbọ̀n lálágbọ̀n alágbòrò àtẹ̀gbọ̀n àbíbẹ́ẹ̀kọ́ àbíbẹ́ẹ̀kọ́ ni bó ló fi ń ronú sí báyìí sí àwọn Yorùbá ní tíná bá ń jó tí ń jó ni tí ń jọ́ mẹ́rin tààrẹ ni làkọ́ tọ́ bá wá gbọ̀n tán tíná bá wá ń jó tí ń jó ọ tí njọ jọ ma njọ ọmọ tí ń bàbá tí wàá tún àbí rẹ̀ tọ́ba nature ni o mi sọ fẹ̀rí àfọ̀ ọ̀rẹ́ tó àti sọ̀rọ̀ fẹ̀rí àfọ̀ ti dáyàn sọ́dọ̀ àbúrò ẹ̀ ní àbá ni òbí ẹ̀ o ànábì Yakub ànábì Yusuf alayhi salatu salam tí wọ́n practice láàrin yìí ló kí ọ̀rọ̀ yọ̀ wá náà wọ́n ní tí àdámọ́ ọmọ ènìyàn ní pé èèyàn ọmọ ẹ̀mí èèyàn ọmọ fa mọ́ brọ́dà sísẹ́ èèyàn ju àwọn òbí èèyàn méjèèjì lọ bí náà ánsà rẹ̀ yóò di ìjókòó ọ̀la ọlọ́run ọba tí ó jẹ́ kí a gbọ́ ilé ilé nì kó ti tọ́lá náà rẹ̀ wọ́n fún wa. àyà tòní náà ni anábìwá Yakub bàárí sọ́lá tó sẹ́lá tí wọ́n fi lo àdúrà tí wọ́n ṣe lánàá tí yàrá bá ní yàrá bá gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan àwọn tó bá jẹ́ Yusuf nù wa kó dìde lẹ̀. àwọn tó bá jẹ́ Yusuf kó dìde lẹ̀. ilé ìfẹ́ lọ sàrọ̀ láàrin kò sí mẹ́rin Yusuf ó dìde lẹ̀ ṣé ọkàn náà láàrin ẹ̀yọ kan náà ní Yusuf láàrin. obìnrin ìjẹ́ bẹ́ẹ̀ àbí amúlùpá àwọn náà lẹ́yìn mbẹ̀ pé obìnrin ìjẹ́ àbí Yusuf àmbẹ̀ Yusuf àtù hmm? tọ́ ẹ̀wọ́n ni kálọ̀ jẹ́ Yusuf ta ni ọba ajẹ́rì fún jẹ́ Yusuf lóta ajẹ́rì àdàkálà àwọn ajẹ́rì wọ́n ti jẹ́rì rẹ̀ tàbá ti kírun tán kọwa rí mi ẹ̀kọ́kọ́ bá ń fún ní kíní tẹ́ fi máa ń gba ìtọ́rù náà ó ní bàbá ó dìbà àwọn àwọn arí mi ẹnìkan béèrè pàrọ̀ bàbá Yusuf nǹkan àrí èmi náà wà ní bàbá Yusuf tọ́ba ti jẹ́ bẹ́bà náà èmi ló tún fúnra mi ní nǹkan kan tó àgbélé wọlé lẹ́yìn ìjọ àwọn bàbá Yusuf ń bọ̀ wà lọ́gbàdúgbà ń tẹ́ àlá àtàwọn ìyá Yusuf náà kó lè bá àtàwọn obìnrin. والله تعالى عالم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين